kata imana ya muri na bo sere tauhida ido sere obaye kata ya baazo te aba ko mi aba ma so wuri ami ini ramadan no no na mi ara ba wa ma mi ara ba tabadu ani ya ba muri na bo don we yi ina wonya no muri wonya ya na nyara m ịn islam mmerụ ajụrụ enyi m na-ajụ anyị sọrọ dị mmerụ ajụrụ enyi enyima agụka anyị nube ebe kakọ dị pataki enugbo nọ na ọ pataki enuboma mive n'ekiri ere ya n'ine dochiri weejo nọ n'ine dochiri tafsir nọ n'ine dochiri talim nọ n'ine enuboma gbarabanye nikaye awọ ẹ̀rẹ́dàkàbọ̀ wọ́n gẹ̀ẹ́tẹ̀ awọ ọdọ̀ ọ̀gá n'ẹ̀wọ̀n salatu yon to mori ni awa ba ogane won ni ba ka se yo ni na je ni ka e ma buli atana e mi ثم بالله الذي لا اله الا هو انا اتبك يا سوره اذا زمي دي ما دي ما deeriri ihe nwa mmemme aka m deekize nza mmemme aka m ọzọ ọkọ na ịda mmemme ụtọ alhamdulillah ụgbọgbọ ọnụ dị mmiri ezere n'ike orihe nọ n'ịna ajị m ọ meka azọrọ ọrụ nne na-ekeka ahụ na ụna ahụ elenye ya ka ọ hụrụ ebe tena na-ahụrụ ihe ime abe tena na-ahọrọ adogo ebe tẹ̀dí àkúta bọ̀bọ̀ ìbí má bí náà ọ̀bẹ̀ kọ́wọ́ ọwọ́ nìní akọ́nìmẹ̀ àsẹ́yìn òyìn náà atọ tọ́nà ní ìgbàhùrá yìí náà jìn ọ̀nà bá nẹ̀kì rí mẹ́nu gbọ̀nà maka nẹ̀hẹ̀ mẹ́sìkà maka nẹ̀hẹ̀ àsẹ́yìn ká àbọ̀nà dọ́ọ̀nà kàyé ẹnẹ́ ìrú náà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 program ayi ni stobo kada isha faka hada wa kare si suratul fatiha a bisa qur'an ka hore da ba mu wata suratul wana summarize an fatiha wana ka ba do da do ban da ku fere fere doka ya mi ana huri tafsir ona no wa ikene ɔnenyima ne metase rusɔto fatiha dede ne basmala bismillah rahman rahim di tuma ne kare ne nan dama ni kai ani ne hambala alhamdulillah rabbil alamin di tuma ne kare an ya ya ne ko ba me goda tetere ni slot to mo ni ona ku ona ku she iza ọ̀gbọ̀nà basmala bismillah ọ̀dọ́ ìmọ̀ ire yi handala bàbá ìmọ̀ ní ìrèyí ni sọ́tù zọ̀fẹ́ ọmọ ni uwe na etu na ji n'ibire na-ee anaghị nwe nnukwu omori slọtụ ntụ omori niri ọ̀rọ̀kwa n'ibire eyi tụmanụ mịkọ ya anọ báàkà ọ̀rẹ́ iná nọrọ àti náà yẹn iná nọrọ àti náà na àmọ́ okwu òmùrí ẹ̀kẹ́ náà rẹ̀ lúwẹ́ na ihe jẹ́ ọba náà yẹ̀rẹ̀ yìí dé kìjọ náà ó sẹ̀sẹ̀ wà náà kọ́ sí fáfẹ́ à jẹ́ kọ́ ẹ̀ kàdọ̀ ní skínì na. àwọn akọ́ni fáfíà àmàmà ẹ̀kí fáfíà múlẹ̀ mọ́ bàbá ẹ̀ níbìrà mẹ́sà ẹ̀ká ẹnu ndó sí èyí àmìn àmìn àmìn sọ́ọ̀tù fàfíà náà lọ́wọ́ mọ̀ kìtẹ́ lọ́wọ́ mọ̀ kùrọ̀ á lọ́wọ́ yí tẹ́kàndá lọ́wọ́ alkùrọ̀ dịka bisu ayɛ ke qur'an ɔka hoo ne suratul baqara na wone min aljinnati wannasi suratul fatiha ɔkɔ aba na don dɔnɔ yɛ ne ne ne na esi yɛ yi ne ka yi ɔbɛn ne yɛ hadith hadith al-qudsi kìjọ́rí yóò mọ̀rí ọ̀nà oyin màdá kí sọ́tún fàtíhà ọmọ ènìyàn màdá kà alhamdulillahi rabbil alami dòmòrí dà dóyí wẹ́nu inú mẹ́tọ́ mọ́ náà wíká yọ̀ nyára dòmòrí dòrí dóyí wẹ́nu alhamdulillahi rabbil alami abọ́ kẹ́kọ̀ọ́ àbíkó ma ẹ̀gá máa o mori ya ọmịnụ mori ya na bụhị na ya abịasasa ipiti ịjọrọ ya mori ya ọma n'ịka na mori ya ọmụta dole na ọka ya liyala majadani abudi abikwa ma hamidani abudi ọrụ ya mi ọ megama ya ni ọ kụmọwọ ọ pimetaba abọ́ àkókò rẹ̀ rà áàlù mórí ọ̀rọ̀ lọ́tí ohun tó mórí nìmi ọ̀rìyàn ọmọ ẹ̀gá máa ẹ̀mí abọ́ àkókò rẹ̀ rà áàlù mórí ọ̀rọ̀ ìjọrí ọmọrí ọmọ kẹta arrahman rahim omori ọ̀nà ọ̀nà ọ̀nà ya ń bà ọmọ ya arrahman ya tuma ne bama yanni daga arrahman omuri ana aba ya abisa sabi ne hanan arrahim eh ana ba ta ba aba ya ni ile fi da ne ku ena ta aba ya ene be nana he ke de fa so to omuri sallallahu alaihi wasallam ama jima jima wa ni no ni mette tu karrahman sifa wi omuri hin arrahman wai ni sifa de amma sifa na biya ne dɔsi fiil vake ŋun dɔsi fiil vake ŋun anan eh, tuma ne ka arrahman omuri ɔnɔ ɔnɔ banayan ban arrahim ɔnɔ mayan ba yɔri ka ne ne ne lɔtɔ tó muri ni ìjọba yóò muri ɔmọ rẹ kíkà lòmùrí dòrí dìdò ìwé nù kìsẹ̀ ìbẹ̀rẹ̀ omori ọ̀nà ọba náyàmbà na àmàyàmbà ọrì ha ni ọ̀mì na omori yìí ìjọdí omori ọ̀rọ̀ máàlìkì ọ̀mì dìí oyè ni yọ̀mì dìí ni àwọn kàákì màlìkì yaumi dini ɛna ɛyɛ ɔgyere ama anya na nyuto si hu n'ɔsa na nyuto si hu n'ɔsa nyɛ na ɛyɛ wɔ n'ɔne maliki yaumi dini nyuto si hu si maliki yaumi dini si nyuto si hu maliki yaumi dini ɔde ka wa aka ki maliki yaumi dini maliki ọlẹ́wọ̀n náà jẹ́ ilé hàrà sí ẹ̀ta mím láàmù ríkà àmọ́ àbí máàlìkì ó kà máàlìkì yẹ́wùmí dínì máàlìkì bá náà jẹ́ ilé hàrà sí na mím alif láàkà lọ́nà jẹ́ ilé hàrà sí ẹ̀nà àmàhàrà ní kò ń kò nyẹ́rọ mọ́ ní tó mórí kàáìkàí bá fi ìtẹ̀rí ládẹ́wẹ́ ọ̀

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين مالك يوم الدين الزكاة نيجكا أنه هنا كوي أكاريني هنا كوي أدرما أمري أنا بها هنا كوي هنا ẹ̀fọ́ ọbaṣú ló ka omori òwò nínú na ní ìyìn náà ní ilé ìkẹ́kọ̀ọ́ hàn náà kẹ́ náà wò nínú ọyá ni. lọ́tí ohun tó mori nìyí. ibi jẹ́ ìka iná hàn ní náà ni. òhì láwọn ọ̀sọ́ àbẹ́lẹ̀hí olùjọ̀ ní ọ̀nyára ó kátọ̀ rí ìjọba náà wà ní ìmẹ̀ inú ìjà àbọ̀ òdí ẹ̀wọ̀ wà ní àbọ̀ ọ̀nà òmúrí rẹ̀ dáa pínlẹ̀ báwọn ẹ̀nà máa ná inú òhùdẹ́ ní

bí ọkùnrin ààrẹ fún ọ̀ òjí ẹ máa rọ ẹ máa rẹ chairman akọ̀mẹ̀dọ́ sọ́yìn màá fún ní councilor chairman house of assembly governor commissioner sí kókó wọ́n yìí náà òkè ẹ̀rẹ́ náà nobody man is gaa tí ní ìwé yẹn fọ́nà náà ni lọ́wọ́ wa àmì àrẹ kọ́ ní ó lè yìí ọ̀rọ̀ àmì àrẹ kọ́ iná ni. ɛbɛnyɛ ɔka nya hɛtɛw ka ɔka ɛsɛ ama kɔ dara nyɛ tɛ ba dara nyɛ tɛ lɔtɛ ɔtɔ wɔn ni nyi laayilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ama ọ̀nà bẹ̀kọ́ ọmọ náà mọ̀ rí náà kàákàrẹ̀ limanilmulkulyau abẹ́rùn náà yẹwọ́n lò gídá abẹ́rùn náà yẹwọ́n lò lídà lọ́lẹ̀dẹ́ mọ̀rí èrùsẹ̀kọ́ onóhìí bá ní náà jẹ́ لله رب العالمين لله الواحد القهار لمن الملك اليوم لا إله إلا الله يوم نطوي السماء كطي السجل للكتب هو يقعد كويني كاكا نطوي السماء سما ماما ندوني كارا هنا توا

قبضته يوم القيامة والسماوات مطويات بيميني سبحانه وتعالى عما يشركون kuma harin impromptu a yosan video me mai ta ne tete amma jin bangunan mini rekata so an yi kan impromptu a ji idan mai ya tanyo impromptu a yi a rayuwa nuna iwe mai ya masalati ọ̀tọ́ mọ̀rí wà máa kọ́dọ̀rọ̀ lọ́kọ̀kọ̀ dìrì ní ọmọrí ọkẹ̀ ìyá náà mọ̀rọ̀ ká sí ọ̀nà yẹ́ ṣọ́ ọ̀nà iná mọ̀rọ̀ ká sí ọ̀nà fún olè ṣọ̀nà ọmọrí ti lọ ọmọ mi rẹ̀ mi kò nà ọmọrí ọmọ mi rẹ̀ ìrẹ́fọ́ mẹ́rin kọ̀bùdọ́tò owó ìyá ọmọ omori kaye ete isomo na ndo nusu wa hadam se kara hurete wasamawatu matwiyatun bi yamini subhanahu wa ta'ala amma yushrikun wasamawatu matwiyatun bi yaminihi omori ki sama ni bayo ndo nusu wa de kara hurete do buhinu we bo omori aye agugo no no mori nyo di bere kare do ye ya be bere kare ya wo tinya salatu mama yon to mori والسماوات والسماوات يميني والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون أبريكم أظن أبو ذكر الفيز ولته

akara erere la ilala. illallah ibe okike banza ne na ba hame bana ye meme isi ye ni kai e. sama himba etezu himba bi kwem kwem kwem kwem ne ne hu de furan Ahụrụ wura so ahora Ahụrụ yata ahora ba ni ba ụwọta na ihe mba dọba ịba ihe mba wee ka ahụrụ ebe ahịte ọ ya anaghị abụ dọba ewere na ịna ewere na n'ọbịa ahụ akwa aga nkwa aga nkwa aga nkwa aga n'ọbụ ọga na nenehu na tó wuri Nne. ama ma kwa aga nwụ na-abụ ọga na nenehu abasị ọ dị na-ewu ndị kursi agụbanye omori alukurusi yɛ ɔyɛ kanyi sɛ n'ewu nɔ ago banyi omori n'omori ɔnukɔ n'asɛ mo banyi oye kogi na ɔlɔ ɔnya go banyi asila tó tó omori mi. tiye sɔlɔ tó nomi ɔntó omori mi. láyìlá ilàlá. yẹ́n bá wọn bí tíyẹn sábà yìí bá títí sí mbà àti ago banyi ní àkàn aláàṣì omori yìí aláàṣì náà wọ́n ṣe ẹ̀kọ́ àkóso ìtọ́nà sábà yìí.

amami meti ani na kaka de tiesu etiesu ene hono na da ani za ene na kaka na ani ze ka ba ya bo obi na kaka na ono bi na kaka na de tiesu re so epiti akaka e etiesu te para ga da akonyi da toro na abo ni ni toro ene tu na kaka ne tiesu abo ai sa mo re tiesu ata kursi abo ma ya ina la rashi lọ́tọ̀ntọ́ mú rí nìyí ẹ̀ omori ọmọ ni wápá àbẹ́sẹ̀ ní kára hù rẹ̀tẹ̀ dẹ́ ẹkùn yíṣà yẹ tẹ́bìrì àánú èbìrì ọ́nì máa nìyí náà àmọ́ sọ́ọ̀sà iye ọ̀mí ní bíi ẹbí rẹ̀ tàyẹ omori yìí ẹkùn yíṣà yẹ tẹ́bìrì ẹ̀yìn nàìjíríà abaa piti akụkụ nye enye da kama badana awala halkin nu'idu anki sọsọ mi banki a ah, kasa ba mi dẹrẹ de ilé ìkó omúdé òmìnira tọ omúdé òmìnira tọ tọ tọ náà wọ́n bá bí sọsọ mi nínú mẹ́fìdí à lomúdé òmìnira èwùsì limanil mulkul yawm ọmọ ní ọmọ torí ètí ìfẹ́ yìí náà báyìí náà lẹ́kùn fẹ́ ẹ̀nẹ́ ìfẹ́ ìwọ́wà ìwọ́nàyà ẹ̀rẹ̀ ìwú ihe tọ́ ẹ̀rẹ̀ ìwú ihe mọ́pá ní ọmọrí ẹ̀rẹ̀ ìwú ihe ihe kọ́kọ́ ọmọrí ayé kúkú ẹ̀rọ káwọn ẹ̀fẹ́ الواحد أمرينك كنيرا جن جنابين القهار إن تاب بسر صليهم لله الواحد القهار ولك كنيرا جن جنابين إن تاب بسر صليهم لله الواحد القهار مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إياك نعبد وإياك نستعين يا كايو مريني جنجسا يا مكا يا كسلا إياك نعبد وإياك نستعين ẹwọ mori ẹnyẹrẹ tẹtẹtẹ yà yà hẹkẹ nọ ẹnyẹrẹ gẹnẹgẹnẹ nọ ẹnyẹrẹ gẹnẹgẹnẹ ilé ìṣàgùn mbọ ọhún ọmọ nị lọ mori dàdí ini maliki yomi dini so ison ono muri ade dori hani yenu homa ni rekika ma tomo no aseka no muri ka ere eh, eh, no no ni maliki yomi dini ono muri na ko e ko kare ono iyyaka na'budu wa iyyaka nasta'in e wo muri e wo ya heke no e wi shogo wo ho no mani no muri ka aso no na ina aka ne mi lori ham fa min abdul ibada wa min niyal ahd Masalatu yantu muri kó mọ̀ اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المردود عليهم ولا الضالين أعد الكرام اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم أنعمت عليهم كأنك تقرأ التاء بالطاء في أنعمت عليهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين

àìkọ́nà níbi yìí sẹ́ àtànẹ́bì mọ́ sọ́sẹ́ láyé wà dẹ́rà láwọ̀ ìjádùn ọ̀nà náà yìí lẹ́yìn nílẹ̀ ẹ̀sì tí lẹ́yìn nìkù ní iṣẹ́ bú ẹ̀rọ ọmọ náà yà ká ẹ̀wọ̀n orí kìí dínà sẹ̀rọ̀tọ̀ mustapha mọ̀nà ẹ̀wọ̀n orí sí ìyẹ̀ pẹ́pẹ́pẹ́ náà ni ọmọ fún ọmọ náà àwọn dẹ́rà ní kẹ́ yà ha wúrò rẹ̀ ọmọ eso mɛɛri no mɛ agyina wɛta wa mɛɛtɛrɛ agyina wɛta e no mɛɛtɛrɛ ɛɛri wɔ no mɛɛtɛrɛ ota di nde eyi dɛ ɔna mena nkɛnɛ ɛnu gya ne maa wɔ no ɔne mɛɛtɛrɛ wɔn mɛ ota di di eyi dɛ ɔna ibi na ɛyɛ adi hɔ ne na ehidi na sɛrɛ ɔɔtɔ mustaqim ɛwɔ mɔri na pɛtɛ olùgbọ́ ọ̀rọ̀ àti wọ́n yàwó sí ìjẹ pẹ́tẹ́tẹ́ sàn صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صراط الذين أنعمت عليهم أذن الككاء ومريك وهم وريوا ويهن نتوا خير الرمضي أنه بذل نوم مريك كأن الطنين نسوة النساء inú mọ̀rí ẹ̀ka ta ọmọ ulẹ̀ ìkàmà lọ́dínà àmàmà lọ́wọ́ àbẹ̀yìn nínú mẹ́rin yìí nà wọ́n sì bí kí nà wọ́n sì wọ́n ulẹ̀ ìkàrà òfìkà. olùwẹ̀rẹ̀ ní ìkẹ̀kẹ́ máa lọ́dínà náà máa lẹ́yìn

láti ohun tó mú rí ọgá tẹ́tẹ́ nímẹ̀ ìjó dídá ẹwọ ya múlẹ̀ ọ̀nà wọ́n kún ìhìrẹ́ mọ́ tó mú rí ní kéèké ya èkónú kú ikú ẹ̀mọ́ náà múnàlì jẹ́ náà mọ̀ rí him amen amen amen فأولئك مع الذين فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء وحسن أولئك والشهداء والصالحين والشهداء والصالحين وحسن أولئك رفيقا kawo omori ba ba wa hura nabi ni ni ni ko omori oba hura nabi ni ni ne fi dade ku amin wa siddiqin afanira ida ni ni ori martaba fil abdali omori omori bi ni to jozi ha hulewu hulewu omori to na first class annabiyin ẹ̀nàmọ́ bá wọ́n bá aṣèdìkín ọmọ ilẹ̀ ìzẹ̀ ìzẹ̀ mi ní ẹ̀nàmọ́ ní ilẹ̀ ìrẹ́ náà pípẹ́ ìrẹ́ mẹ́ pàkẹ́dẹ́ àmọ́ ní ilẹ̀ ìzẹ̀ iná ni ìkíláàs abánimọ̀ níbi yìí kòkí rẹ̀ inú múrí òsì ìmìrẹ̀ àìná ni láti ọ̀tún múrí mi ṣèdìkín ọmọ mi ní nànábì ní ẹ̀nàjọ́ ọ̀gbọ́ ọ̀gbọ́ ọ̀gbà ẹ̀nàmọ́ ní ilẹ̀ ìzẹ̀ mi kọ̀rọ̀ kú tó lọ mọ̀rí lóṣù tó lọ gbọ́ mọ̀rí yìí oríṣi ṣẹ̀hìdì ọmọ nílẹ̀ ẹ̀rọ iná ọ̀kẹ́ ọ̀yọ́ mi ní ṣẹ̀hìdì wọ́ṣọ́ adá wọ́ṣọ́ adá ìrọ̀sọ́ọ̀lẹ́yìn wọ́ṣọ́ adá lọ́gbọ́n padà ẹ̀rọ ọba ẹ̀rọ ọba mọ̀rí yìí ẹnẹkú di ọgbọ́n ta ẹ̀rẹ́ ẹ̀nàmà kú jọgbọ́nà ọ̀sọ́lẹ̀hìn o ama omori na okogo asira gani na ne annabi ne ni ọmọ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ni ṣahidi ne ni ṣúwàdá ò ní àwọn ẹ̀rẹ̀ ni ni omori na wọ́n bá ihu rẹ̀ wọ́n dẹ̀ ọ̀pọ̀pọ̀ bá ní káwọn àkáyíkáyà bàwẹ̀ àbá asúrìbẹ̀ máa bá kuma bàbá wọ́nà ìgbìyàwó ìwọ mọ̀rí hì àmín àmín wọ́n ha súnà wọ́n ha súnà ọ̀lá ìkàrọ̀ fi kọ́ ọmọrí ọkì ọkì kọmpanion ẹni nàánì sínú orí kọmpanion inébìrà ọmọrí ọkà ẹ ugwu yẹ̀rọ pọ̀pẹ́ ẹni náà kan فضلنا امان عطاقاني وحسن أولئك رفيقا تمريكو قلتوكو نمو دمنا وإنه وكوكو نمينا في كياسة فحسن أولئك رفيقا أما في صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين ìjìnlẹ̀ àkíkà ọmọrí ní bọ́ọ̀tì ọ̀nà kò mórí ọ̀mà ní sí ìtìlẹ̀ àgbọ̀ ẹ̀dà inú gbọ̀ ẹ̀dà iná rọ̀ ẹ̀dà lóòrẹ̀ ìhùrẹ̀ lábì ní ní nígbà

enebu ẹnẹmọ ní pọpọ ọwọ nìní ẹsẹ ẹmọ níbi yìí sá ẹni ní níbi ẹnẹ yẹn náà bí rẹ yahudi ẹnẹ ẹmọ níbi mọsá yẹn yẹn náà bí rẹ dẹmi takabo dẹmi rọpò kátẹwù yẹn ọmọ yìí ẹnẹ yẹn náà bí rẹ àmà nasọ́ra ẹnẹ níbi yìí sá wọ́n bẹ yà pé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ dé àbọ̀ dé yà pé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ a ụ e ọgị aa na aghị ya e kw i yahodi na aa aaụ ie ka he a a eme aụghị kwụ omorihi we ere ye we kwụ omoihi ama ọgọma ya mẹ dede kòmìdó dìrì dèé kíbi wọn ma ọbẹ dìín sìkọnà fàáfà ọdẹ dìrì ọdẹ ní kẹkẹ ìdẹrẹdẹ bí dèé sìkọnà yẹ ìyẹ òkú yẹ ìdẹrẹdẹ bá rà ìyá ọmọ ọjọbọ ọjọbọ oríkù títẹ báyé á ilé

عليه الصلاة والسلام وعلى نبينا عبد الله الصلاة والسلام لو مريك أن يسمع جزوي في زبد الأمري جزوي نفس الدفع الأمري دون أمري ودد يلي nípa bí ìsàkọ̀sí rẹ̀ dọ̀sán ní sábàkà ọ̀dọ́dọ́kọ̀ ṣọ́ọ̀tù ọmọ ọmọ aláàfẹ́sàkọ̀

ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا أمري أوكي ما يكون من نجوى أني إلى ما ما إنك كما

dẹ́kùnra fún ọmọ bẹ́ẹ̀ ha ní mítì ní bẹ́ẹ̀ ha kàdé ọmọ nípa náà wọ́n wáyé wọ́n máa àdínà àṣìṣàrà ìlàhùwà márùn àìná máa kààlọ́ wọ́n máa àdínà ní záníkà iná ẹ̀ta òmòdíṣà ọ̀rẹ́ ẹ̀sọ́ ni ebe ihu na-eta ọnụ nụka ebe ebe olomori ọnọbụwa eta wala ebe ehe ihe omori ka ya na ebe ndọ̀nùbụwa ya ọkwụkwọ ọrụ anyị na wọlá àmàjẹwà wẹ̀wẹ̀ wee ẹgbẹ́ ẹgbẹ́ mọ́tò ọ̀hánì Ihe ọ̀sá àdìnàmí zálíkà ó ṣe ń pẹ̀họ́ rẹ̀ ta ìjábà ayẹyẹ máa wọ́n pọ̀tọ̀ wọ́n àdìnàmí zálíka èédé wíìrì hù ìjẹ́ ìkíni ìwèrè fọmọ àyímẹ́kẹ́kẹ́ náà ọ̀dìnà ẹ̀bá tó mọ̀rí rẹ̀ rẹ̀ máa àbí iná ọ̀ tó mọ̀rí yóò mọ̀rí máa

tinye salatu na nabi wèrè àdàmọ́tò kùrọ̀ àìbà nìbi wèrè tọ̀nà ẹ̀nà ẹ̀rọ àmàlì ìtòrẹ́ bàbá ni kàánà ọ̀ọ́kà náà yọ ọ̀pára náà bí nípa àfihàn dé kẹwọ́ di jẹrẹ mọ́ wẹ́rì lúpọ̀l wẹ́rì lúpọ̀l sáńsáni ilé rẹ̀ ọ̀nà wẹ́rì ọ̀kùnrin slọ́tì ọ̀tún mọ̀rí yìí ọ̀yí kùmọ̀ kùrọ̀ àn bọ́nà sí kàyẹ̀kọ́ Quran? In the ilé jẹ́ dèkà ẹ̀ wọ aso náà báyìí ọmọ yìí kẹ̀lẹ́ wàá yìí túmọ̀ ní wọ́n àká náà ní wọ́n èrò ní lẹ́dẹ̀ ẹ̀ wọ aso náà ọrụ ọmọ yìí kò mú ní ọ̀rọ̀ ìmọ̀ ní ní sọ́sà. lọ́wọ́ yìí lè fi èyí ká yìí ọmọ àgbo ọmọ àgbo láti ọ̀tọ́ mọ̀rí yìí ọmọdé ọkọ̀ náà kọ̀dí aná mẹ́rẹ́ sí dìrí yẹn ní ẹ̀kọ̀wọ́ ọ̀nà ní ẹ̀yẹ̀ tẹ́lá náà ẹ̀ẹ́sẹ̀ rẹ̀ àbáwọn náà kàákà àmà náà fèsì ń kàkà wà ẹ̀yẹ sọ̀rọ̀lá ọ̀ ọdún mórí ìkàwọ́ máa ṣe mẹ́ẹ̀mù ọdún tó mórí ìkàwọ́ máa ṣe mẹ́ẹ̀mù ẹ̀sí ilé òtóró wà kààbọ̀ àbájọ́ tó kẹ́rẹ́ kàákà yẹ ọdún ní kama ẹ̀sìn mẹ́rẹ́ máa ṣe kwere péré wú wọ́n ti wú òyà àhọ́ òyà àhọ́ bọ̀ náà tó أكايكا عليهم نبأ ابن آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما إذ قربا إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إن إنما يتقبل الله من المتقين واتل عليك بعض ما يرى بالحق أمري أتاي أنت أمريك وأنت أمريك نبي الله نبي ما يتقبل نبي جانب هذا بيضا إذ قربا قربانا Ẹni sábà ka ìsọ́ ìmẹ̀ kàdígbùrò mórí, ẹ máa wà sílẹ̀. فقتل منها أسيرا ولم يتقبل من الآخر أمريكا من يمن الدم إن العيوة ممان دم أباطا أمري أبي هابيلا إقابل أمري أبا قال قال لا قتلنك يبقى ما يبقى كيف يبقى أنا بقول أنا أنا أنا أنا أنا أنا ọ̀nùwà àmọ̀kàrẹ̀ yọ ìsẹ́yìn èdè náà ọ̀nùwà àmẹ́ ọ̀nùwà àfẹ́ mẹ́fì kẹmọ níbà mú kàmí àpọ̀lọ̀ kẹmẹ kọ́bí ọ̀nà káyà bí rẹ̀ yóò rẹ̀ káwà bí ha bí rẹ̀ wọ́n èyí ọ̀kàlà akọ̀tò lẹ́yìn ẹ̀họ́ ọ̀rẹ́wọ̀n máa wò ní sánà bí mi ní náà rẹ̀ mọ̀ tẹ́kì bí ha bí lọ́nà máa ká ara rẹ̀ ní èdè yìí rírọ̀ ọ̀nà mà ní pèsè ìtura ìka wà ní ìyẹn rírọ̀ ara wà ní mímì wà ní ìyẹn ọtí náà ìka yìí àpò orí òdú lẹ́dúrà ẹ́ báà káwọn nìkan iná máa yàtọ̀ kọ̀bálù láàrú nínú ìgbòkọ̀ ọ̀la iná máa yàtọ̀ nìkan náà wọ́n yóò muryar na wasa a bayar kasu nan wa shanin nan muryar na wasa bayar kasu nan wa shanin ina wa yau muryar na wasa kai a yawo hidi da neta tinye ozi kai hira na zai zai zai rai hira na ko muri ọdun mu yi hira nun to muri ka ne a sai kai ba ki ne usika afukatukani afukatukani ti hujja ne bayo wa support and hey hey ebe mere ọ na-asịsị bụ ara aka muri ọha ife ọnụnọ muri صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. طب يا بابا فكرة وقول لك كم ولد جاي. أنا قلت سيتابع. sínú ọ̀hìn cultism níbi ògbóni ogbónógbóni nìbi ìràgbónógbóni ògbóni alìbìrì àìyọ ògbóni bẹ́ẹ̀ e, wà tẹ́lẹ̀ sí aka okponyere ya ka akpọ na ejiri akpọ e nyere ya ahụ ọrụ ememara akpọ si dị kọntini ewere ya akpọ kemere ama ọdịbụ diri ọrụ diri na obere dịbụ diri ọnụ na dị okponyere okponyere

olè yóò dáká wà ní mọ̀mọ́ ọmọbìnrin alíbìrẹ̀bìrẹ̀ ti rọ ọmọ wọ̀ngá àti skul ọba yan náà student unionism ẹ asimiti ló di lódi lọ́nà àárín ilẹ̀ ha ẹ̀kọ́ na ní student union ẹ̀nà máa bí ẹ̀ bẹ́ẹ̀ ní ìbílù ẹ̀dùnúwẹ́ náà ẹ̀ ẹ̀ nira bó kọ́ọ̀tùlì ẹ̀nà ẹ̀rẹ́ kan nípa àwọn ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀dùnúwà wá ẹ̀fẹ́ nìyà bẹ́ẹ̀ ká máa wọn ọ̀gbọ́n yìí màmá rí ìbẹ̀lẹ̀ ìbìlá ẹ̀ ọmọkùn ẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ kẹ̀ ìjọba ọ̀rọ̀ àyẹ̀ ń kà ńlọ níwà sọ ọ̀rọ̀ àṣẹ ọ̀sọ́ máa wọ̀ wọ́n wọ̀ wọ̀ kàn lórí sọ ọmọ ní mà lọ́sìn tó lọ́pọ̀ ẹ̀fọ́ ìmọ̀ ní ìtọ́lé ìbí ọlọ́wé ní ìdọ̀ ọjọ́ méjèèjì ẹ̀rọ bẹ́ẹ̀ ọkọ̀ sì túkàrà rẹ̀ ẹ̀rọ ní kẹ́kẹ́ ìyẹn máa rẹ̀ ọ̀nà àwọ̀ jẹ́ lọ́pọ̀ tó mọ̀ nínú ni ihe tọ́ ma

bójú wọ́n yìí kọ́ mọ́rí ẹni dọ́wọ́ bá wọ́n ní ìlú ẹ̀ṣẹ̀ bí lọ́rin láti ń tó mọ́rí nínú bọ́kọ̀ ọ̀fẹ́ iná aláìláha ẹlọ́lá nítorí ká níbi ẹni mẹ́kúkú ègbè bákẹ̀ kú ní èdè ní ní yìí lè níbi yìí lè kó lọ́pọ̀ sí láfíà ní lójú ọgbà ìmọ̀nà ọ̀nà nípa ọ̀rùn ló nètù ẹ ìràgbọ̀nyẹ́ àwọn ọmọ ọmọ ọmọ yìí rí ìgbẹ́ yìí mú yẹ lọ́wọ́ ọ̀há ẹ̀họ́ náà nìyí. èyí dínà sọ̀rọ̀ àtàrí mọ́tà pé ìmọ̀ sọ̀rọ̀ àtàrí أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

irimi mujọ na abali biri ana ebali anyị na ama ma wete ti èdè náà gbọ́ báàbá ní na masalawa lórí ní wọ́n náà gbọ́ sọ́ni tó wọ́n wọ́n ní kẹ́nẹ̀ bàbá wọ́n ní onídìí olórí sí lọ́nà bọ́ ẹ̀ ní kọ̀rọ̀nà bọ̀ ọ̀rọ̀nà bọ̀ rẹ̀ fọ́yìn ní islam ìràgbọ̀ yìí ẹ̀tẹ́ o kàníjú àtọ́nà kàníjú àtọ́nà àlàáká náà kàníjú ọ̀tẹ̀ẹ̀tẹ̀rẹ̀ lọ́mọ ààrẹ kérésì kí dẹ́nikú ti tẹ́ èzù kọ́nà ọ̀rọ̀lá mara ọ̀ ẹ̀rọ ọmọ ọmọ àmà he ẹwẹ̀ fún mẹ́wọ̀ kúkúrẹ́ yóò múrí ọ̀nàwọ́ àìkọ́ náà máa tó sí iye yìí nìyí ẹ̀hà ẹ̀rọ múrí ọ̀nàwọ́ tí yán ẹ̀dọ́ fún wọ́n gẹ́ ẹ̀yìn náà ọ̀nà múrí yìí kúrò náà wà fún ọgá yìí ní ha sí wọ́n gẹ́ yìí náà ẹ̀ka ọmọ ìzáyé ibi èrò kọ̀ ìrọ́ ní owó ẹ̀rọ òmúrí òjò lọ́wọ́ ọmọ ìzáyé ibi ṣe ikẹ́kọ̀ ìrọ́ ìyá ayé òmúrí náà wà lẹ́yìn sọ̀rọ̀ ìrọ̀tẹ́ wáyé ọ̀húnrẹ́ ìwọ̀n ọmọ ọ̀pọ̀ náà rẹ̀ ibi ẹ̀ ṣe ikẹ́kọ̀ nínú àyà òmúrí ọ̀húnrẹ́ ìwọ̀rọ̀ omi ẹ̀ ṣe ìdíkọ́ nínú ìjò lílọ àrùn òmúrí ọ̀húnrẹ́ ìwọ̀rọ̀ àmín muri na wetinye hayi wetinje ni kwaye moiza na he na za na za na na we ki ile ne ro hu wa ko na we ka ma ga ku ro kwaye ji amin amin ramadan uko tuye wo mori ile na e na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 يا ذا الجلال والإكرام يا صريخ المستصرخين يا غياث المستضيفين يا كشف السوء يا أرحم الراحمين يا مجيب دعوة المضطرين يا إله العالمين بك ننزل هوائجنا وأنت عالم بها فقد يا برمك يا أرحم الراحمين اللهم أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون لا إله إلا الله العلي العظيم لا إله إلا الله العليم الكريم سبحان الله رب السماوات والأرض رب العرش العظيم الحمد لله رب العالمين اللهم كشف الغم مفرج الهم مجيب دعوة المضطرين إذا دعوك رامنا الدنيا والآخرة رحمهما فرحمنا فيها وأجنا كلها بقضائها ونجائها رحمة تغنينا بها الرحمة من سواك برحمتك يا رب الراحمين إنك لم تتاق قدير إلى أن أنت المحرك المسكن لكل ما وقع في الوجود من الخيرات والشرور وفي حكمك الهل ولا في جميع الأمور وبيدك وأن مشيئتك تصارف الأقدار والقضاء المقدور وأنت عالم بأجزنا وضعفنا وذهاب حولنا وقوتنا أن تباعدنا مما يهل من الشرور وعن اتصالنا بما نريد الوقوع فيه من الخيرات أولا إلى أغراضنا في جميع الأمور وقد وقفنا ببابك والتزم جنابك ووقفنا لآتابك متجثنا بك في صف ما يهل بنا الشرور وما ينزل بنا من الهلاك مما يجري به تعاقب الدهور مما لا قدرة لنا لا تحمله ولا قوة بنا لا طله فضلا من وضله وأنت العفو الكريم والمجيد الرحيم الذي ما استغاث بك مستضيف إلا غفة ولا توجه إليك مكروب يشكو كرب لا فرجته ولا ناداك ضرير من ألم بلاء إلى عفوك ورحمته وهذا مقام المستغيث بك والملتجي إليك فالحمد لله وتضر بين يديك وكل عونا وناصرا ودافعا لكل ما يهل بي من المصائب والعذاب ولا تجعل عظام ذنوبي حاجبة لما ينزل إلينا من فضلك ولا مانعة لما تتلفنا من فضلك غفرانك وعاملنا في جميع ذنوبنا بيوف غفرانك وفي جميع زلاتنا وآثاراتنا برحمتك وإحسانك فإنا لفضلك راجون وعلى كلامك معولون ولنوالك سائلون ولكمال عزك وجلالك متضرعون فلا تجل هضنا منك الخيبة والهرمان ولا تنل من فلك الترد والخذلان فإنك أكرم من وقف ببابه السائلون وأوصى مجدا من كل من سمع فيه التامعون إنه لك المن الأعظم والجناب الأكرم وأنت أعظم كرما وأعلى مجدا من أن يستغيث بك مستغيث متربى خائبا أو يستغيث أعلنا وأهلك متضرع إليك ويكون حظ منك الهرمان لا إله إلا أنت يا علي يا عظيم يا مجيد يا كريم يا واسع الجد يا بر يا رهيب برحمتك يا أرحم الراحمين اللهم يا إلهنا وإله كل شيء يا إله الأول والآخرين يا قوي الجبارين ويا رب العالمين ظلمت المتكبرين وقمعت الظالمين ولا يقوم لأمرك ملك إلا وذل ولا جبار إلا وخضع أمت الأولين تميت الآخرين وتعلم السر وأخفى وتقني يد الظالم فلا يبسطها وتعمي عين الناظرين فلا يبصر من منات منه وتفوس تضلد من نصرته وتهين أعداءك إذا راموا أولياك وأنا عبدك فمنار من كل ظالم غشوم فاجر خسار وارد الكيد في نار يا رب العالمين اللهم أعظم شاب صار ظلمة فلا يبصرون وأعمي قلوبهم فلا يفقهون وأصمت أصمت فلا ينطقون وأعقب بأيديهم فلا يبتشون وأسألك يا إله من سرعانا وأن تمنعنا منهم بحق القوة التي رفضت التي رفضت بها السماوات وضعت بالأرضين وصالت بها على عرشك وقبضت بها السماء في الأرض يا الله يا حي يا قيوم يا من ليس كالمثل سوى السميع البصير عافنا ونجنا وقد هاجتنا وأبراننا بحق علمك المكنون وسرك المكتوم وفضلك المعلوم الظلال نرداء ستلك الذي لا تغرق الرماء لا تغرق الرماء ولا تضر الرياء لا تجعل الظالم علينا سبيلا يا رب العالمين أنت تنصر المظلوم وترد الغشوم وتمنى من شئت من من شئت امناني وما مالي ونفسي وما ملكت يدي مما حضر معي وارو ما عني فإنك شاهد لا تغيب وهادر لا تزول وهليم لا تهون يا رب العالمين أدعوك يا نور النور ويا نور في نور ويا نور مع نور ويا نور فوق نور ويا نورا تدار بكل ظلمة وتطفى بكل شدة وكل شيطان مريض ويقبض بكل جبار متكبر اللهم بحق ما دعوتك به وتركك إياه اجعل كان من رضى ظني في نفسي وعاليك ستقبلي فإنك تمن من شئت ولا قادر غيرك ولا حكم سواك وبحق الاسم الذي استقر بعرشك وبحق الاسم الذي استقر بكرسيك يا الله العظيم الأعظم اجعل هيبة ونورا تقلب من جميع اذا راموني وتزيدني قوة لمن يريد ظلمي فيا ربي ويا رب كل شيء يا رفيع جلاله ويا عظيم سلطانه ويا كبير شانه يا الله المعبود في كل شيء يا حي لا حي إلا هو ويا حاكم لا حاكم إلا هو يا من له لا موت انقطعت عظمة المتكبرين يا من لا يفوت هارب وما يدرك طالب تدرك الأبصار ولا تدركك الأبصار وأنت العزيز الحكيم ولا يهلك شيء ولا يلقاك عن شيء اشغل من رمى بجر بما يوقف عنا واردد كيده عليه والزق بمرمى من كيده وارزنا يا صمد يا خير من عبد يا من هو باقنا بالعبد حبل بركتك ولا تسلم السراج وسنة عزيزة وسنة مبينة وجل من لدنك سلطان المصير بك استنصرنا وإليك فعلنا وعليك توكلنا فلا تردنا خائبين من عندك ولا تختار برحمتك يا رب العالمين برحمتك يا رب الراحمين إنك على القديم قدير وبالإجابة جدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عالم وجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا مقاما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعل جمعنا هذا جمعا مرغوما وتفرقنا من بعد تفرقا معصوما ولا تضع فينا شقيا ولا مهروما اللهم اجعل جمعنا هذا جمعا مرهوما وتفرقنا من بعد تفرقا معصوما ولا تضع فينا شقيا ولا مهروما اللهم اجعل جمعنا هذا جمعا مرحوما وتفرقنا من بعد تفرقا معصوما ولا تجعل فينا شقيا ولا مهروما برحمتك يا ارحم الراحمين انك على ما قديم قدير برحمتك يا ارحم الراحمين انك على ما قديم قدير اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاثم المسلم سوءا فسلط عليه فقد قضيت جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم ولله المكر جميعا يا ربي يا من له جميع المكر اربط كيد من اراد ان يكيدنا عليه وهو المكر من اراد ان يكيدنا عليه واصرف خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من اراد بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء الا باهله وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذها علم شديد اللهم ارحم بينك بنا راهب ولا تعذبنا فانت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين صلوا على النبي الكريم